ẹgbẹ́ PDP dá ààyù gúnlẹ̀ wọ́n yan damagum ní adelé alága PDP ìlẹ̀kẹ̀ má já sílé má já síta ibìkan ni ìlẹ̀kẹ̀ náà yóò ṣàjà sí ṣùgbọ́n ìlẹ̀kẹ̀ ọ̀hún ti padà já síbìkan nínú ẹgbẹ́ òṣèlú PDP báyìí pẹ̀lú bí wọ́n ṣe fìdí alága ẹgbẹ́ náà tẹ́lẹ̀ yọ̀ṣà ààyù gúnlẹ̀ tí wọ́n sì ti yan adelé alága míì tí yóò máa tukọ̀ ẹgbẹ́ náà lọ́jọ́ ìṣẹ́gun túsìdeè ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹta yìí ni wọ́n kéde umar damagom gẹ́gẹ́ bí adelé alága ẹgbẹ́ wọn umar tó jẹ́ igbákejì alága ẹgbẹ́ náà lápapọ̀ láti ìhà àríwá ni yóò wà ní ipò náà títí tí ilé-ẹjọ́ yóò fi gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lórí ẹjọ́ tí wọ́n pè tako ọkùnrin ọmọ bíbí ìpínlẹ̀ benue náà pé kó yéé pe ara rẹ̀ ní alága ẹgbẹ́ pdp níwọ̀n ìgbà tí wọ́n ti jáwé gbélé ẹ̀ fún láti wọ́ọ̀dù rẹ̀ èyí tí ilé-ẹjọ́ ti sún sí ọjọ́ kẹtàdínlógún oṣù kẹrin ọdún yìí tẹ́ ò bá gbàgbé lọ́jọ́ àìkú Sunday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù yìí ni àwọn èèyàn wọ́ọ̀dù agbègbè tí Ayù ti wá níjọba ìbílẹ̀ Gboko nípínlẹ̀ Benue kéde pé àwọn ti jáwé ìgbélé ẹ̀fùn ẹ̀sùn tí wọ́n fi kan ọkùnrin náà ni pé ó ń ṣe ẹsẹ̀ kan ilé ẹsẹ̀ kan òde nínú ẹgbẹ́ náà bẹ́ẹ̀ ló sì ń ṣe agbódegbà fún ẹgbẹ́ alátakò bákan náà ni wọ́n ní ọkùnrin náà kò san gbogbo àwọn owó ẹgbẹ́ tó yẹ kó san ní ìbámu pẹ̀lú òfin àti àgbékalẹ̀ ẹgbẹ́ wọn ẹ̀sùn míì tí wọ́n tún fi kan Ayù ni pé ó ṣiṣẹ́ tako ẹgbẹ́ náà ní wọ́ọ̀dù rẹ̀ bẹ́ẹ̀ ni kò sì tún dìbò lásìkò ìdìbò gómìnà àti ilé ìgbìmọ̀ asòfin tó kọjá yìí wọ́n ní ìwádìí àwọn fi hàn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó súnmọ́ ló ṣiṣẹ́ tako ẹgbẹ́ PDP ní wọ́ọ̀dù rẹ̀ èyí tó fà á tí ẹgbẹ́ náà kò fi rọ́wọ́ mú lásìkò ìdìbò tó kọjá ní ìpínlẹ̀ wọn òfin tí wọ́n fi dè é nínú ẹgbẹ́ ní wọ́ọ̀dù èyí ni ọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Tẹ̀yìndé Utan fún kamọ́ tó fi gbé alága náà àti ẹgbẹ́ PDP lọ sílé ẹjọ́ májísírèètì kan tó wà nílùú Benue ọjọ́ ajé Monday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹta yìí ló sọ pé kí adájọ́ dáa pé kí ọkùnrin náà yéé pe ara rẹ̀ ní alága ẹgbẹ́ náà mọ́ níwọ̀n ìgbà tí wọ́n ti jáwé lọ jókòó sílẹ̀ fún un bó tilẹ̀ jẹ́ pé ayù dá wọn lóhùn pé àwàdà ni àwọn tí wọ́n sọ pé wọ́n fìdí òun gúnlẹ̀ nínú ẹgbẹ́ náà ń ṣe tó sọ pé àwọn olóyè àpapọ̀ ẹgbẹ́ kan ló wà nídìí wàhálà náà ilé ẹjọ́ kò fàkókò ṣòfò rárá tí wọ́n fi gbọ́ ẹjọ́ ọ̀hún tí onídàájọ́ w i poshi fi sọ pé bí wọ́n ṣe fòfin de alága náà ṣì wà bẹ́ẹ̀ títí di ọjọ́ kẹtàdínlógún oṣù kẹrin yìí tí ìgbẹ́jọ́ yóò bẹ̀rẹ̀ lórí rẹ̀ ẹni tí a fẹ́ sùn jẹ lọ́rọ̀ ayù tó fepo para tó wá jókòó sẹ́gbẹ́ àrò ẹgbẹ́ PDP náà kò ró lẹ́ẹ̀mejì rárá tí wọ́n fi lo àǹfààní ìdájọ́ náà láti kéde pé kí ọkùnrin náà yẹ̀bá gẹ́gẹ́ bí alága títí tí ìdájọ́ yóò fi wáyé lórí ẹjọ́ tí wọ́n pè tako alága tẹ́lẹ̀ náà àti ẹgbẹ́ PDP lápapọ̀ ojú ẹsẹ̀ náà ni wọ́n sì ti kéde adelé alága wọn ìyẹn Umar Dagom wọ́n ní òun ni kó máa tukọ̀ ẹgbẹ́ yìí lọ kí Ìyọ̀ṣe Ayù kó sì fìdí kalẹ̀ náà.